Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, Muhammad ibn Abdullah wa ala ahlihi wa ashabihi wa man wala wa ba'd. Amma ba'd, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba àríkẹ́ọlá, ọba tó ní sánmà àti ilẹ̀ àti gbogbo àwọn nǹkan tó ń bẹ nínú rẹ̀. Ọba tó so èmi àti yín láti ìṣẹ̀bẹ̀rẹ̀ Ramadan títí di àsìkò tá a wà níbẹ̀ nísìnyí tó wá fún èmi àti yín ní okun àti agbára àti ímánì tó gbòòrò láti jẹ́ ẹnìkan tí ó gba Ramadan náà. Àwa ń bẹ Ọlọ́run ọba àlékiọlá gbogbo àwọn iṣẹ́ olóore ọlọ́kan ò tó wà nínú Ramadan gẹ́gẹ́ bí ìmọ̀ ka Quran, ìmọ̀ jẹ́ ẹnìkan tí ó máa ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ọba àlékiọlá pẹ̀lú àwọn gbólóhùn oríṣiríṣi bíi tasbih, tahmid, tahlil ìmọ̀ ṣe sọ̀dákọ̀t, ìmọ̀ ṣe àsàlátú fún ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam àtàwọn iṣẹ́ olóore lóríṣiríṣi. Àńbẹ́lọ̀ ọba àlékiọlá kó ṣe rọrùn fún èmi àti yín. Kó wá ṣàánú èmi àti yín. Kó ṣe wá lẹ́ni tó jẹ́ pé gbogbo oore tó wà nínú Ramadan yìí, Ọlọ́run ọba yóò jogún rẹ̀ fún èmi àti yín. Yóò wá jẹ́ kí a rí ẹ̀san àlìjannah nínú Ramadan náà. Bákan náà, a tọrọ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam àti àwọn ará rẹ̀ àtàwọn sàhábà àtàwọn tó ń tẹ̀lé ojúpọ́nà rẹ̀ títí di ọjọ́ ẹ̀san. Lónìí, a máa bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run Ọba àlékiọlá, ìyun Suratul Kahf, ááyà aláàkọ́kọ́ títí dé ẹlẹ́ẹ̀kẹrin Insha Allah. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ àyọkà Kùránì náà. A'udhu billahi minash shaytanir rajim.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 gẹ́gẹ́ bíi pé Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam wọ́n ṣe wá lójú kòkòrò pé ká jẹ́ ẹnìkan tí ó máa ka súrà yìí ní ọjọ́ Friday ní ọjọ́ Jum'ah ká jẹ́ ẹnìkan tí ó máa gbìyànjú láti kà á. Kí wá ní àwọn ẹ̀kọ́ tó wà níbi súrà náà? Kí ni àwọn, kí ló mú, kí ni sábàbí, kí ni sábàbí nùzúlù súrà náà? Kí ni àwọn nǹkan tá á rí kọ́ ńbẹ̀? kí ni àwọn nǹkan tí ó wà embedded, kí ni àwọn nǹkan tí súrà náà kó sínú. So Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam wọ́n jẹ́ ká mọ̀ pé Suratul Kahf, Suratul Maryam àti Suratu Taha wọ́n sọ pé innahum min, minal uwal. So àwọn mé, àwọn súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ ìkan nínú àwọn súrà tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn súrà tó ṣàlàyé nípa àwọn, àwọn nǹkan àtijọ́, àwọn súrà tó wá, tó, tó tètè wá ní Islam àtàwọn súrà tó ṣàlàyé ń pa àwọn ìtàn, ìtàn tó ti, tó ti ṣẹlẹ̀ nínú, Islam. So bákan náà, súrà yìí náà ó tún jẹ́ ká mọ pàtàkì ìmọ̀ wá ìsọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá nìkan. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé nínú nǹkan tí èèyàn fi máa ń mọ̀ pé jẹ́ olùgbàgbọ́, òun náà ni pé tí nǹkan bá dé bá èèyàn, "Alladhina idha asabathumu musibatun Qalu inna lillahi wa inna ilayhi raji'un. Náà ni pé tí èèyàn bá jẹ́ ẹnìkan tó bá rí àdojúkọ, kí èèyàn, kí èèyàn mọ̀ pé àtọ̀dọ́ Ọlọ́run Ọba àlekíọ́lá, òun náà ni àdojúkọ náà ti wá. So èèyàn ó dẹ̀ ṣẹ́rí padà náà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba àlekíọ́lá ni. So súrà yìí jẹ́ ká mọ̀ pé tí bá rí àdojúkọ, ọ̀dọ̀ ta lèyàn tí máa ń wá ìsọ̀, ọ̀dọ̀ Ọlọ́run Ọba náà ni. Gẹ́gẹ́ bí àwọn, àwọn ọ̀dọ́mọkùnrin tí ọba ìlú wọn tó, tó fúnlẹ̀ pinpin mọ́ wọn tí ò jẹ́ kí wọ́n rí ẹ̀sìn ṣe. So wọ́n, wọ́n, wọ́n lọ sínú, wọ́n lọ sínú cave, wọ́n lọ sínú inú àpáta, wọ́n lọ sá síbẹ̀, wọ́n lọ wá ìsọ látọ̀dọ̀ Ọlọ́run Ọba àlékiọ́lá. Ọlọ́run Ọba dẹ̀ fi ìsọ̀ rẹ̀ sọ wọn. So ẹ̀kọ́ kan náà ta máa rí kọ́ nbẹ̀ náà ni pé gbogbo nǹkan tí a bá ń wá, ọ̀dọ̀ Ọlọ́run Ọba nìkan náà ni ká máa ṣẹ́rí ẹ̀ sí. Tí a bá ń wá ìsọ̀, ọ̀dọ̀ Ọlọ́run Ọba náà ni ká wá lọ. Ká má wá lọ sí ọ̀dọ̀ àwọn abọgibọ̀pẹ̀. Ká má wá lọ síbi tí ò sí ìsọ̀ ńbẹ̀ Bákan náà nínú àwọn nǹkan tá tún rí kọ́ òhun náà ni pé tọ́lọ́run bá bá fún wa ní agbára gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ̀rọ̀ Dhul-Qurnayn nínú súrà yìí náà. So ẹni tọ́lọ́run bá bá fún ní agbára kó má jẹ́ kí agbára náà kó gùn torí Ọlọ́run ọba lọba tó ní agbára lọ́dọ̀, ó dẹ̀ máa ń fún ẹni tó bá wù ú ni. Kó jẹ́ kí gbogbo wa ká máa rántí pé tọ́lọ́run bá bá fẹ́nìkan lágbára nínú wa, ọ̀dọ̀ rẹ̀ náà ló ti wá Ìwà mọ lílò rẹ̀ ó dọwọ́ ẹni kọ̀ọ̀kan wa. Èèyàn ò gbọdọ̀ jẹ́ ẹnìkan tí ó torí pé ó lágbára kó wá torí rẹ̀ kó ba ara rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí Dhul-Qurnayn bó ṣe ṣe. Bákan náà ni pé tí Ọlọ́run bá bá fún wa ní ìmọ̀, ká gbìyànjú láti mọ̀ pé kò ń ṣàwà la mọ̀ jù. Àwọn èèyàn tún wà lọ́lọ́kan ọ̀jọ̀kan tó pé wọ́n ní ìmọ̀ ju wa lọ. So nínú súrà yìí náà Ọlọ́run ṣàlàyé ìtàn Musa àti Khidr. Kọ́ kó bá, kó bá ká kó bá wa kí ànábì wa Musa alayhi salam. Naam. So Ọlọ́run bá ṣàlàyé ìtàn Musa àti Khidri nígbà tí ànábì wa Musa tí ò mọ̀ pé ẹnìkan tó jẹ́ ẹnìkan tó tún ní ìmọ̀ jù So látara pé ànábì Musa wá gbàfà, Ọlọ́run tún jẹ́, Ọlọ́run tún fún wọn ní dárọ́jà tó ga sí i. So kí wá ni àwọn hadithi tó wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi tó jẹ́ ká mọ̀ pé Suratul Kahf ó jẹ́ ìkan nínú àwọn súrà tó ṣe pàtàkì tó dẹ̀ yẹ kí gbogbo wa ká gbìyànjú láti máa kà. Òun náà ni hàdíìsì tó wá tó sọ pé ìkan nínú àwọn sàhábà kọ́lọ́run Ọba kó bá ni yọ́nú sí i, ó ń ka Suratul Kahf. Hàdíìsì wà nínú Bukhari. Orúkọ sàhábà náà ni al ibn Azib. Ó ń ka Suratul Kahf. Ó wá lóhùn rí ìmọ́lẹ̀ tó ń, sọ̀kalẹ̀ láti sánmọ̀. Bó ṣe ń kà á ni ìmọ́lẹ̀ yẹn ń sọ̀kalẹ̀, bó ṣe ń kà á ni ìmọ́lẹ̀ yẹn ń sọ̀kalẹ̀. So, ìmọ́lẹ̀ ń sọ̀kalẹ̀ kò eléyìí, eléyìí ṣe ni lẹ́mọ̀. Ó wá lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ohun tí mo mọ̀ rí nìyí, bí mo ṣe ń ka ìmọ́lẹ̀ yìí ń wa sọ pé "Tilka sakina." Pé tọ́, ohun tó rí hun, òun náà ń pè ní ìmọ́lẹ̀. Ó ti wá dé wá bọ̀. Náà ni pé bá jẹ́ tó ń ka ìmọ́lẹ̀ ó máa dé. Àwọn máa Àwọn àwọn ìmọ́lẹ̀ ó n ó mọ jẹ́ ẹnìkan tí ó fẹ́ gbọ́. Tí èèyàn bá tún ti ka, tí èèyàn bá ti ka tán tí èèyàn ò ka mọ́, n ó tún padà. So nínú àwọn àǹfààní tó wà níbí kí èèyàn máa ka Suratul Kahf ni pé èèyàn ó jẹ́ ẹnìkan tó pé ìmọ́lẹ̀ yóò dàbò, ìmọ́lẹ̀ yóò wà pẹ̀lú rẹ̀. Now, so bákan náà, ìmọ̀ jẹ́ ẹnìkan tí ó ka Suratul Kahf yóò jẹ́ kí, ẹ́, ìmọ́lẹ̀ kó dàbò yàn láti Friday. Tí èèyàn bá jẹ́ ẹnìkan tó ka Suratul Kahf ní Yawmul Jumu'ah Ìmọ́lẹ̀ yóò dàbò láti suratu láti ijọ́ Jímọ̀ yẹn títí di ijọ́ Jímọ̀ mìíràn. So bákan náà, wọ́n tún Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam wọ́n tún sọ fún wa pé ẹni tó bá jẹ́ ẹnìkan tó gbìyànjú láti há the first ten verses of Suratul Kahf, tó bá gbìyànjú láti há àwọn verse mẹ́wàá tó bẹ̀rẹ̀ Suratul Kahf, Ọlọ́run Ọba yóò yọ níbi aburú Dajjal. So pẹ̀lú ìdí èyí, ó yẹ kí gbogbo wa náà ká ti mọ̀ pé Suratul Kahf ó jẹ́ ìkan nínú àwọn súrà tó jẹ́ tó ní tó ní tó ní oríṣiríṣi ọlá nínú tó dẹ̀ ní oríṣiríṣi àǹfààní tó jẹ́ pé téèyàn bá gbìyànjú láti kà á Ọlọ́run ọba àlékiọlá yóò san èèyàn ní ẹ̀san dáadáa. Tọ́ ká wá bẹ̀rẹ̀ sí ní máa tú lẹ́yọkọ̀ọ̀kan báyìí. Bismillahi Rahmani Rahim. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé nínú nǹkan tó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà ni pé téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kéèyàn gbìyànjú láti bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba àlékíọlá. Ọlọ́run Ọba àlékíọlá gan nígbà tó fẹ́, tó bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn súrà rẹ̀ gbogbo ẹ̀ pátá, ó fi orúkọ rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní orúkọ Ọlọ́run Ọba àjọkẹ́ ayé, Ọlọ́run àjọkẹ́ ayé, Ọlọ́run àsàkẹ́ ọ̀run, Ọba àsàkẹ́ ọ̀run. So tí náà bá jẹ́ ẹnìkan nínú àwọn nǹkan ẹ̀kọ́ tí èèyàn, máa ń rí kọ́ nínú ẹ̀sìn Islam ni pé tí èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan, kó gbìyànjú láti bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba Ọlọ́run wá tẹ̀síwájú pé "Alhamdulillah". الحمد لله الذي anzala ala abdihi alkitab ọpẹ́ gbogbo ọpẹ́ pátá ni fún ọlọ́run ọba àlekíọlá alladhi anzala ala abdihi alkitab èyí tó jọ wípé ó sọ̀kalẹ̀ fún ẹrúsìn rẹ̀ kitab ntọ́ mìbà kitab mìbà yìí òun náà ni alukur'an alkarim tí ọlọ́run ọba àlekíọlá So alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlejò ọlá èyí tó jẹ́ wípé ó sọ̀kalẹ̀ fún ẹrísìn rẹ̀, tírà rẹ̀. Walam yaj'al lahu iwaja. Kò wá jẹ́ kí, kò jẹ́ kí ìṣìnà kan, kò jẹ́ kí kọ́nunkọ́hun kankan kó wà nínú tírà rẹ̀ náà. That is Quran al-Karim. Kò sí irọ́, kò sí kò sí kọ́nunkọ́hun kankan nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba àlekèọlá. Kò sí àwọn ọ̀rọ̀ tí ò, tí ò, àwọn ọ̀rọ̀ oríṣìíríṣìí, àwọn ọ̀rọ̀ fallacy, àwọn ọ̀rọ̀ irọ́ kò sí nínú Qur'anil Kareem. So Ọlọ́run sọ pé "Alhamdulillahi alladhi anzala ala abdihil kitab". Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba àlekèọlá, gbogbo ọpẹ́ ni fún Ọlọ́run Ọba. Èyí tó jọ wípé ó sọ̀kalẹ̀ fún ẹrúsìn rẹ̀, tírà rẹ̀. Walam yaj'al lahu iwaja. Kò wá sí kò wá dé wá bá ìtírà náà àwọn, àwọn ọ̀rọ̀ rádaràda, àwọn ọ̀rọ̀ irọ́ àti àwọn ọ̀rọ̀ tí ó téèyàn náà mọ̀ tí ò da kò So eléyìí yóò jẹ́ ká mọ̀ pé Qur'an kò ń ṣe ọ̀rọ̀ téèyàn máa bá àwọn irọ́ níbẹ̀, kò ń ṣe ọ̀rọ̀ tí ó ní àwọn, àwọn ọ̀rọ̀ tí ò da rádaràda ńbẹ̀. Kò sí kọ́nuúkọ́hun kankan nínú Qur'an. Ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba ni, ọ̀rọ̀ tó sì jẹ́ pé ó yẹ kí gbogbo èèyàn tó bá fẹ́ là níjọ́ gbéǹde àlìkìyámọ̀ kó tẹ̀lé ni. Ọlọ́run Ọba tún jẹ́ ká mọ̀ pé Kùránì yìí ọ̀rọ̀ tí èèyàn fi máa ń là ni nínú Suratul Baqarah. Ọlọ́run ní "Dhalikal kitabu la rayba fihi." Ọlọ́run tó fi ń rinlẹ̀ bẹ́ẹ̀ pé ẹ rí tírà yìí "Dhalikal kitabu la rayba fihi." Kò sí kọ́nu kankan bẹ́ẹ̀, kò sí, kò sí kọ́nu kọ́hun kankan bẹ́ẹ̀. Hudan lil muttaqin. Ọ̀nà mọ̀ ni fún àwọn olùgbàgbọ́. Hudan lil muttaqin ọ̀nà mọ̀ ni fún àwọn tó páyà Ọlọ́run ọba àlekèọlá. So Ọlọ́run wá tún tẹ̀síwájú pé "Qayyiman liyundhira, qayyiman liyundhira ba'san shadida." Now qayyiman. So ní ààyè bí báyìí Ọlọ́run ọba àlekèọlá ń ròyìn ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam pé ẹni tí ó máa ń dúró dédé ni qayyiman tí ó dúró dédé liyundhira ba'san shadida kí ó lè bá máa fi ìyà shadidan min ladunni kó lè bá máa fi àwọn ìyà tí ó le koko tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba rẹ̀ ṣe ìdẹ́rùbà. That is Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam wọ́n dúró dédé, wọ́n jẹ́ ẹnìkan tó dúró dédé. So Ọlọ́run wá, Ọlọ́run fi tírà ránṣẹ́ sí wọn láti jẹ́ ẹnìkan tí ó máa mú wá bá wọn tí ó tó jẹ́ aláìgbàgbọ́ ìyà tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba àlekíọ́lá yóò fi máa tó wọn létí pé, "Ẹ̀hẹ̀, tí ẹ bá jẹ́ ẹnìkan tó lọ ń ṣe àìgbàgbọ́ sọ́lọ́run Ọba àlekíọ́lá, Eléyìí ni àwọn ìyẹ́lẹ́ta ìyẹ́lẹ́ro tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba àlékiọlá. So ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam Qayyiman liyundhira ba'san shadidan min ladunni. Ó jẹ́ ẹnìkan tó dúró dédé tó dẹ̀ mú wá bá àwọn èèyàn. Ó ń jẹ́, ó fi ń to àwọn èèyàn létí ìyà tó le koko tó wà ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba àlékiọlá rẹ̀, ọ̀dọ̀, ọ̀dọ̀ Ọlọ́run Bákan náà, ó tún wá ń fún àwọn mọ̀mínì ní ìró. Alladhina ya'maluna as-solihat àwọn tó jẹ́ wí pé wọ́n ń ṣe iṣẹ́ wọ́n ń ṣe iṣẹ́ dáadáa anna lahum ajrun hasanah pé dájúdájú ó wà fún wọn ẹ̀san dáadáa so that is ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ wọn náà ni pé wọn ó jẹ́ ẹnìkan tí yóò máa tí yóò máa sọ fún àwọn aláìgbàgbọ́ pé um ìyà ẹlẹ́tẹ̀ẹ́lérò ń bẹ téèyàn bá jẹ́ ẹnìkan tí ó gbàgbọ́ nínú Ọlọ́run ọba bákan náà ni wí wọn ó tún jẹ́ ẹnìkan tí wọn ó máa tí wọ́n máa, tí wọ́n máa fún àwọn mùmínì nírò pé tọ́ ẹ̀yin tẹ́ ẹ tún, àwọn tó tún ń ṣe dáadáa o, àwọn tó ń ṣe dáadáa o, ohun tí yóò jẹ́ ẹ̀san fún wọn ni. Àwọn tó ń ṣe dáadáa, ẹ̀san tí ó, ẹ̀san dáadáa ni yóò padà jẹ́ tiwọn. So now wọ́n wá tẹ̀síwájú wípé bákan náà àwọn mọ̀, àwọn, àwọn àlfáà atúnkùránì wọ́n tún tún kọ́ yimọ̀ yẹn sí pé Kùránì náà ó jẹ́ ìwé tó dúró déédéé. That is Quran, ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekè ọlá ó jẹ́ ìwé tó dúró dédé. Liyundhira ba'san shadidan. Láti máa fi tó àwọn aláìgbàgbọ́ létí ìyà tó wà lọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá. Bákan náà, ó tún dúró dé láti máa fún àwọn mọ̀mínì ní ìró, àwọn tó ń ṣiṣẹ́ dáadáa pé ẹ̀san dáadáa ń bẹ fún wọn. So ọ̀nà méjì ni wọ́n gbà tú. So kò sí èyi tán tú náà, gbogbo ẹ̀ náà ìtumọ̀ kan náà ni. Qayyiman liyundhira. Kìtáàbù náà dúró dédé. Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam ó jẹ́ ẹnìkan tó dúró dédé. Ìtumọ̀ kan náà ni. Now, má kì sí ìná fi ìhì abada. Àwọn tó wá jẹ́ ẹnìkan tó ń ṣe dáadáa o, wọ́n ó máa gbé inú rẹ̀ lọ́lá. Àtọ̀ àwọn tó bá jẹ́ ẹni tó ń ṣe aburú, tó bá ti wọ inú iná Ọlọ́run obá àlekè ọlá, wọ́n ó máa wà níbẹ̀ lọ gbére. Àwọn tó bá sì jẹ́ ẹnìkan tó ṣe dáadáa náà, tó bá ti rí ẹ̀san Ọlọ́run obá tó jẹ́ ẹ̀san dáadáa, àwọn náà máa wà níbẹ̀ lọ gbére. Má sí ìná fi ìhì abada. Wọ́n ó máa wà níbẹ̀ lọ títí láéláé. So. Tá bá wo verse alákọ̀ọ́kọ́ títí dé ẹlẹ́ẹ̀kẹta yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òun náà la á Nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ náà ni pé nínú verse mẹ́tẹ̀ẹ̀ta yìí Ọlọ́run jẹ́ kó yé wa àwọn nǹkan ìpìlẹ̀ ẹ̀sìn Islam, àwọn nǹkan ìpìlẹ̀ ẹ̀sìn Islam mẹ́ta a nínú àwọn áyà mẹ́tẹ̀ẹ̀ta yìí. Alákọ̀ọ́kọ́ náà ni Tawheed, ìmọ̀ Ọlọ́run Ọba lóhùn nìkan. Bákan náà ni Risala, òun náà ni pé ìsọ̀kalẹ̀ àwọn tírà. Bẹ́ẹ̀ náà ni Akhirah, òun náà ni nǹkan tí a tún wá padà dé lọ bá. So Ọlọ́run Ọba ṣàlàyé ìmọ̀ Ọlọ́run Ọba lóhùn nìkan n bí báyìí. Bákan náà ó tún ṣàlàyé pé òun sọ kìtàbù kalẹ̀ iyun Risala. Bákan náà ni n tí ó jẹ́ ẹ̀san fún ẹni tó bá ṣe dáadáa, ẹni tó bá gbọ́ ohun tí Ọlọ́run Ọba sọ̀kalẹ̀, ẹni tó bá gbà á, n tí ó jẹ́ ẹ̀san fún un. Bákan náà ẹni tó bá jọ pé òun náà ṣe tó kúnkún, n tí ó jẹ́ ẹ̀san fún un. So nínú verse mẹ́tẹ́ẹ̀ta yìí. Nínú ááyà mẹ́tẹ́ẹ̀ta yìí, a ti rí, a ti rí ẹ̀kọ́ kọ́ ń bẹ. Bákan náà, nínú àwọn nǹkan tí ó tún, tó tún, a, tún rí kọ́ ń bẹ náà ni àwọn orígun ìgbàgbọ́ mẹ́ta a ní. So òun náà ni Hab, ìmọ̀ ní ìfẹ́ Ọlọ́run Ọba àlekíọ́lá. So tí èèyàn ò bá ní ìfẹ́ Ọlọ́run Ọba àlekíọ́lá kò ní jẹ́ ǹkan tí ó dùpẹ́ fún gẹ́gẹ́ bí Alhamdulillah bó ṣe bẹ̀rẹ̀ kíní. Bákan náà ni Al-Khawf. ìmọ̀ jẹ́ nìkan tí ó ní ìbẹ̀rù Ọlọ́run ọba àlekèọlá. So bákan náà ní báyìí náà, a rí pé wọ́n jẹ́ ká mọ̀ pé ẹni tí ò bá ṣe dáadáa, ẹni tí ò bá ṣe dáadáa yóò, n tí yóò jẹ́ ẹ̀san fún un, wọ́n ṣàlàyé rẹ̀ fún wa. Bákan náà, ẹni tó bá ṣe dáadáa náà, n tí yóò jẹ́ ẹ̀san fún un, wọ́n ṣàlàyé fún wa. Bẹ́ẹ̀ náà So nǹkan tó jẹ́ orígun ìgbàgbọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ ká mọ̀ ní ibí báyìí náà nínú àwọn ẹ̀kọ́ tí a tún rí kọ́ nínú verse mẹ́tẹ̀ẹ̀ta, nínú aya mẹ́tẹ̀ẹ̀ta náà nìyí. Gẹ́gẹ́ bá tún ṣe mọ̀ pé Qur'anil Kareem ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó máa ń ṣe takhwif, bẹ́ẹ̀ dẹ̀ ni ó tún máa ń ṣe tabshir. Ó máa ń jẹ́, ó máa ń jẹ́ ǹkan tó máa ń pa àwọn olùgbàgbọ́ òdodo láyà yóò máa jẹ́ nǹkan tí yóò máa, yóò máa pá wa láyà pé téèyàn bá ṣe nǹkan tí ò dáa ohun tí yóò jẹ̀san fún un ni. Bẹ́ẹ̀ kọ́ ni yóò tún máa ṣe tẹ̀fsíìrì, yóò máa jẹ́ nǹkan tí yóò máa mú ìrò ìdùnnú wá bá wa pé tọ̀ tẹ bá, ẹ̀yin tẹ wá jẹ́ ẹni tí ò, tẹ́ ẹ̀ ń jẹ́ ẹni tó ń ṣe nǹkan dáadáa yìí ohun tí yóò jẹ́ ẹ̀san fún yín ni. So yóò jẹ́ kéèyàn máa nípayà Ọlọ́run ọba alékeọlá pé háà ah, téèyàn bá ṣe nǹkan tí ò dáa yìí ohun tí yóò jẹ̀san fún èèyàn ni. Bákan náà téèyàn bá jẹ́ ẹnìkan tó jìnnà sí nǹkan tí ò dáa, tó ń ṣe nǹkan dáadáa ó tún ń mú ìró ìdùnnú náà wá bá náà pé tọ̀ Ìwọ tó ń ṣe dáadáa, tó jẹ́ ẹnìkan tó ń ṣe sọ̀láàtì ẹ, sọ̀láàtì márùn-ún lójúmọ́, o jẹ́ ẹnìkan tó ń ṣe. Bákan náà, o jẹ́ ẹnìkan tó tí Ramadan dé, ń gbá awẹ Ramadan. O jẹ́ ẹnìkan tí zakat tó ti wọ inú owó rẹ̀, o sì jẹ́ ẹnìkan tó ń yọ zakat. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn iṣẹ́ olóore lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan yẹn. Tí bá jẹ́ ẹnìkan tó ń ṣe, àwọn ọ̀rọ̀ ìdùnnú tó wà fẹ́yìn náà, Qur'ani náà yóò mú wá fún yan. So bákan náà nílé ayé táwa náà bá wà yìí, èèyàn gbọdọ̀ ní check and balances. Kò ṣe pe gbogbo igba náà lèyàn fi máa ma le jù. Kò ṣe gbogbo ìgbà náà ni èèyàn fi máa máa ránjú. Àwọn ìgbà ń bẹ tó pé èèyàn ó jẹ́ ẹnìkan tí ó le koko. Bákan náà níbẹ̀ àwọn ìgbà ó wà tó pé èèyàn ó jẹ́ ẹnìkan tí ó dẹra fún èèyàn. So èèyàn ó jẹ́ ẹnìkan tí ó mọ gbé níbàámu pẹ̀lú Quran àti Sunnah Nabi wa Muhammad Sallallahu Alaihi Wasallam. Naam. Wa yunziru alladhina qalu ittakhadha Allahu walada. Bákan náà o, tírà Ọlọ́run Ọba àlékiọlá tó sọ̀kalẹ̀ yìí o, yóò máa ṣe ìkìlọ̀. Alladhina qalu yóò máa ṣe ìkìlọ̀ fún àwọn wo? Àbí yóò máa sọ, yóò máa ṣe ìkìlọ̀ fún àwọn wo? Alladhina qalu àwọn tó jọ wípé wọ́n sọ wípé ittakhadallahu walada pé Ọlọ́run ọba àlékè ọlá ó bímọ. Nínú àwọn gbólóhùn tó burú jáì tí èèyàn lè sọ òun náà ni kí èèyàn jẹ́ ẹnìkan tó máa ń jọ pé ó máa ń mú kúrò nínú ẹ̀sìn Islam. Àwọn gbólóhùn tó máa ń mú èèyàn kúrò nínú ẹ̀sìn Islam náà ni kí èèyàn jẹ́ ẹnìkan tí ó máa fẹnu rẹ̀ wípé Ọlọ́run Ọba àlékiọlá ó bímọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ààyè lỌ́lọ́run Ọba àlékiọlá ló ti clarify rẹ̀ pé òun ò jẹ́ ẹnìkan tó bímọ. Gẹ́gẹ́ bí Suratul Ikhlas gbogbo wa mọ̀ pé Ọlọ́run sọ "Lam yalid wa lam yulad". Lam yalid, òun ò bímọ. Wa lam yulad, bẹ́ẹ̀ ni a ò Lam yalid kò bímo wa lam yulad bẹ́ẹ̀ ni a kò So Ọlọ́run ti clarify rẹ̀ ní inú a lot of ayah. Lóríṣiríṣi ààyè nínú Quran Al-Karim Ọlọ́run ti sọ pé òun ò bímo. So ohun tó wá jẹ́ ìwà tó burú gbà, tó burú gbà tí èèyàn lè fi ṣe Ọlọ́run Ọba àlekíọ́lá, tó lè mú kúrò nínú ẹ̀sìn Islam, òun náà ni kí èèyàn jẹ́ ẹnìkan tí ó mọ fẹnu rẹ̀ sọ wípé Ọlọ́run Ọba àlekíọ́lá ó bímo. Ohun tó sì, tó sì lè mú orí burúkú bá èèyàn ní ọjọ́ náà ni kí èèyàn nígbàgbọ́ nínú Ọlọ́run Ọba, kí èèyàn nígbàgbọ́ pé Ọlọ́run Ọba àlekíọ́lá ó jẹ́ ẹnìkan tó bímọ. À ń bẹ Ọlọ́run ọba àlékiọlá kó so èmi àti yín kúrò nínú ìyá rẹ̀ ẹlẹ́tẹ̀ eléro. Kó wá ṣàánú wa. Gbogbo ohun táa bá ara wa sọ, kó Ọlọ́run jẹ́ ká gbọ́ ye ju bá ṣe sọ lọ. Kó wá ṣàánú wa láyé ń Kó tún ṣàánú wa nijọ́ gbénde al-qiyamah. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa